káàbọ̀ padà sílé agodo pẹ̀lú ayọ̀ ń gbénú lórí ètò ògo ìgbàlà ẹ wo ẹ má dà wò ẹ má dà gbọ́ torí pé omi pọ̀ lámù tá máa mu nínú àwọn ọgbọ́n wa lọ́jọ́ tòní mo sọ fún wa pé ọba káyọ̀dé matthew ṣì wà nílé agodo pẹ̀lú wa òun lálejò mi pàtàkì lọ́jọ́ tòní ṣe ó ní àkórí kan gbòógì èyí tá máa yànnàná lé lórí lénìí ọ̀dọ́ nìwọ nínú ilé ẹ wà ń lé báyìí ń wò mí ọ̀dọ́ ni ẹ́ ó lẹ́bùn kan tàbí èmi òmíràn tó wo pé ọ̀nà owó tí ẹ ló fẹ́ gbé gba báwo ló ṣe fẹ́ ṣe àbí ó ṣàkọjókòó sílé náà ni pé bàbá mi ò tí fún mi lówó mọ́mí ò tí fún mi lówó wọ́n fẹ́ sẹ́tù mi fún business àbí mo fẹ́ lọ sẹ́ẹ̀bù ni àbí mi ò rí admission ni àbí mi ò rí kinní kan. lénìí wàá rí àǹfààní púpọ̀ púpọ̀ lórí àkòrí tá a fẹ́ yànnàná lé lórí èyí tá a pè ní àyànmọ́ lògo àyànmọ́ lògo kí ni àyànmọ́ kí ni ògo báwo ni méjèèjì ṣe lè jọ ṣiṣẹ́ papọ̀ fúnra wọn ọ̀nà wo ni ògo rẹ fi lè yọ ọ̀nà wo ni àyànmọ́ rẹ ló fi lè ran ògo rẹ lọ́wọ́ ẹ bá mi gbójú ayọ̀ sókè kájọ kí arákùnrin mi Ọbákáyọ̀dé Matthew káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà pẹ̀lú ayọ̀ ń gbénú lọ́jọ́ tòní ẹ kú kalẹ̀ ẹ gbóhùn sókè kẹ̀kẹ́ àwọn aráalé. àdúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí ètò yìí ṣeéṣe ògo ayọ̀ ìgbàlà àdúpẹ́ fún Ọlọ́run. Olúwa ṣeun. àyànmọ́ ni ògo jẹ́ hmm ó jẹ́ ọ̀rọ̀ tó ní agbára hmm. fún gbogbo àwọn ọ̀dọ́ ògo jẹ́ àyànmọ́ tí Ọlọ́run fún gbogbo ẹ̀dá alààyè hmm. ṣùgbọ́n ní òde ìsìn àwọn èèyàn mi ò kọ bí ara sí ògo wọn. sí ògo pàápàá jùlọ àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ torí àwọn àgbàlagbà míì gan tí òrógo ló ń sìn wọn tètè kọ bí ara sí láti ìgbà tó ti wà lọ́dọ̀ ni. bẹ́ẹ̀ni hmm. ìdí nìyẹn tẹ́ fi rí pé ọ̀pọ̀lọpọ̀ tán fi sọ ògo nù kábíyèsí. nígbàdúrà fẹni tó ń gbọ́ mi ìwọ náà ní sọ ògo ni. àmín jésù. àyànmọ́ ni ògo jẹ́ hmm. tábà ní ká wo inú genesis. genesis. genesis chapter forty verse eight ká wo ìrìn àjò tí ìránṣẹ́ tá mọ̀ sí joseph rìn hmm. nípa ògo tirẹ̀. genesis forty. genesis forty. Genesis orí ogójì. Yes láti ẹsẹ̀ kẹjọ. bẹ́ẹ̀ni. ó ní wọ́n sì wí fún un pé. wọ́n wí fún un wípé. àwa láàlá. bẹ́ẹ̀ni. kò sì sí onítùmọ̀ rẹ̀. kò sí onítùmọ̀ rẹ̀. Jósẹ́fù sì wí fún wọn pé tí Ọlọ́run tí Ọlọ́run kí ìtumọ̀ yìí ṣe ń dán èmi bẹ̀ yín ẹ rọ̀ wọn fún mi. olórí agbọ́tí sì rọ̀ àlá tirẹ̀ fún Jósẹ́fù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 Joseph sì wí fún un pé ìtumọ̀ rẹ̀ ni ìtumọ̀ rẹ̀ ni èyí ẹ̀ka mẹ́ta ni ìjọ mẹ́ta ni. bẹ́ẹ̀ni. ìkẹtàlá ní ìjọ mẹ́ta òní ní ìjọ mẹ́ta òní ni Fáráò yóò gbé orí rẹ sókè yóò sì mú ọ padà sí ipò rẹ ìwọ ó sì fi aago lé Fáráò ní ọwọ́ gẹ́gẹ́ bíi ti ìgbà ìṣáájú nígbà tí ìwọ ti ń ṣe agbọ́tí rẹ̀ àyànmọ́ ni ògo jẹ́ hmm. tẹ bá rí ọ̀rọ̀ yẹn wípé Joseph jẹ́ ẹni tí wọ́n yàn láti ọ̀run hmm. pẹ̀lú ògo hmm. ògo tó tayọ tábàwòde sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní irú ògo tí Joseph ní ṣùgbọ́n àìkọ́ bí ara pẹ̀lú gbogbo ogun tó kojú Joseph gan bẹ́ẹ̀ ni ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wọ̀nyí sọ ògo nù Joseph tẹ bá rí àwọn ìjòyè ló bá ń sọ̀rọ̀ ó ní ìgboyà kò bẹ̀rù ogo. ọ̀dọ́ dẹ̀ tún ni. ọ̀dọ́ dẹ̀ tún ni. àwọn ọ̀dọ́ ń sìn tá a bá pe ọ̀dọ́ mi wá sílé olúwa jẹ́ a lọ ṣiṣẹ́ olúwa ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ jẹ́ wọn fẹ́ ṣiṣẹ́ ọlọ́run. Hmm. àwọn ọ̀dẹ mọ ìdí tí ọlọ́run fi dá wọn wálé sí ayé. àìtètè hmm. hmm. mọ̀ àìtètè mọ̀ Jósẹ́fù tó bá yẹ pé Jósẹ́fù mọ̀ ni. Hmm wípé irú àyànmọ́ ńlá ló ń wáyé kò ní máa fi ara àlá tó ńlá tó ń sọ fáwọn. Hmm. kò ní máa tú kò ní máa tú a jẹ́ kó gbà nínú ẹ̀ ṣùgbọ́n tí Ọlọ́run ló máa ṣe. Hmm. nǹkan tọ́lọ́run ti ṣe tó bá ti ṣe ni ò ní bàjẹ́ ló máa ṣàtúnṣe sí. bẹ́ẹ̀ni ohun tí mo fẹ́ sọ níbẹ̀ ni wípé ṣe rí bí àwọn ẹ̀gbọ́n ẹ̀ bí wọ́n ṣe gbógun tó ìlérí yẹn ò dì mímú ṣẹ àyànmọ́ ògo hmm. ẹni tó bá ní ògo á ní ìpa ó máa mọ bó ṣe máa pa ara ẹ̀ mọ́ hmm. á kó ẹnu ẹ̀ níjàánu ò ní rí àgbà tó bá ju ẹ lọ fín wàá mọ bí Ọlọ́run ṣe jẹ́ tábà ní kò sí àkókò púpọ̀ tábà ní ká lọ sínú ìwé òwe ó ní ọmọ mi ẹ hmm. bá mi wo ìwé òwe orí kejì àyànmọ́ni ògójọ́ èmi fẹ́ sọ òwe oríkejì ẹsẹ̀ kí ni ó ní ọmọ mi ọmọ mi bí ìwọ bá fẹ́ ìgbà tí bí ìwọ bá fẹ́ gba ọ̀rọ̀ mi bí ìwọ bá fẹ́ gba ọ̀rọ̀ mi kí ìwọ sì pa òfin mi mọ́ pẹ̀lú rẹ̀ pẹ̀lú rẹ̀ tí ìwọ dẹ tí rẹ sílẹ̀ sí ọgbọ́n tí ìwọ sì fi ọkàn sí òye àní bí ìwọ bá ń bí ìwọ bá ń ké tọ ìmọ̀lẹ́yìn tí ìwọ sì gbé ohùn rẹ sókè fún òye bí ìwọ bá ṣàfẹ́rí rẹ̀ bí fàdákà tí ìwọ sì ń wá kiri bí ìṣúra àti àpamọ́ nígbà náà ni ìwọ ó mọ ìbẹ̀rù olúwa ìwọ ó sì rí ìmọ̀ ọlọ́run. ìdí tí mo ń lọ gangan nìyẹn ẹni youth ọ̀dọ́ tí ò bá ní ìbẹ̀rù olúwa ó ti sọ ògo nù hmm. torí ìbẹ̀rù olúwa ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n ẹni tí ò bá bẹ̀rù olúwa kò lè ní ọgbọ́n kò dẹ̀ lè tẹ̀síwájú ọgbọ́n la fi ń lo ògo. ọgbọ́n la fi ń lo ògo hmm. kò ṣe é pé tó ló ti mọ̀ pé Ọlọ́run dẹ̀ ti fún ẹ ní ògo báyìí kó ṣáà máa ṣe bó ṣe wù ẹ́. kó ṣáà máa ṣe bó ṣe wù ẹ́ wàá tẹríba fún àgbàlagbà ọgbọ́n la fi ń lo ògo. bẹ́ẹ̀ ni torí ọgbọ́n ó jẹ́ nǹkan pàtàkì tá a bá wọnú bíbélì Sólómọ́nì ìgbà tí wọ́n fi jẹ ọba fún Ísírẹ́lì ohun tó kọ́kọ́ béèrè lọ́wọ́ Ọlọ́run ni ọgbọ́n ìmọ̀ àti òye ọgbọ́n jẹ́ nǹkan tó ní agbára tó bá ní ọgbọ́n tó bá ní ìbẹ̀rẹ̀ Ọlọ́run wàá ní ọgbọ́n àyànmọ́ ògo tó yàn láti ọ̀run wàá rí lò. Hmm ṣùgbọ́n ní taba ní ká wo òde ńsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ kò sí ìbẹ̀rù Ọlọ́run ẹ máa rí àwọn ọ̀dọ́ míì tó bá máa lọ sínú ṣọ́ọ̀ṣì hmm. tó jẹ́ obìnrin aṣọ tó máa wọ̀ kò bójú mu wọ́n ṣe máa ṣe nílé Ọlọ́run kò bójú mu kò sí ìbẹ̀rù Ọlọ́run mọ́ hmm. tó bá wá ya tó bá wá sọ ògo wọ́n á máa ya ojúlé sójúlé ìdí nìyẹn tẹ́ fi rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ níwòyí sìn wọ́n ń ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe ìgbésẹ̀ tí ó yẹ kí wọ́n gbé ni wọ́n gbé torí wípé wọ́n ti sọ ògo nù. Ah, kábíyèsí ọlọ́run àjọṣe ògo ògo jẹ́ nǹkan tí ọlọ́run fún gbogbo ẹ̀dá alààyè. ìyẹn ni pé gbogbo wa pátápátá la ní ògo kan tàbí míì ògo ti táyé òòjọ́ ti kẹ́hìndé ti kẹ́hìndé òòjọ́ mm. kí la wá máa ṣe sáwọn tó yẹ pé wọ́n máa rí èèyàn kan tó lógo tí wọ́n máa bí wọn tá a máa ṣe lénìí elédìdí ògo yẹn. ìdí nìyẹn tí olúwa fi sọ wípé ìbẹ̀rù olúwa ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n téèyàn bá ti bẹ̀rù olúwa ní ìpilẹ̀ṣẹ̀ ayé ẹ̀ olúwa fún ní ọgbọ́n tó máa fi bá àwọn èèyàn tó jù lọ tó ní agbára jù lọ tó máa fi bá wọn gbé tá a fi rí ògo rẹ̀ Joseph ní ọgbọ́n ni hmm. tá bá wo ìrìn àjò yẹn ìgbà tí Joseph láàlá nínú ọgbà ẹ̀wọ̀n nínú ọgbà ẹ̀wọ̀n lọ́wọ́ yẹn ó láàlá wọ́n fi ẹ̀ ó lọ sáàrin ọba ìyàwó ọba hmm. gbìyànjú láti bá ṣe nǹkan papọ̀. ó ní bẹ̀rù ó tún ní ọgbọ́n. ṣùgbọ́n ìbẹ̀rù ọlọ́run tó ti wà ní ara ẹ̀ àti ọgbọ́n ó jẹ́ kó yege. Hmm. tá bá wò ó ká bá wo Genesis yẹn ẹ jẹ́ ká wo Genesis forty five verse one. Genesis forty five verse one. yes torí Joseph ti yege nínú gbogbo àdánwò tí ó dojúkọ torí ó ní ìbẹ̀rù Ọlọ́run ó dẹ̀ ní ọgbọ́n. Genesis forty five one. yes nígbà náà ni Joseph kò lè mú ojú dá mọ́ níwájú gbogbo àwọn tí ó dúró tì í ó sì kígbe pé ẹ mú kí gbogbo ènìyàn kí ó jáde kúrò lọ́dọ̀ mi ẹnikẹ́ni kò sì dúró tì í nígbà tí Jósẹ́fù sọ ara rẹ̀ di mímọ́ di mímọ̀ fún àwọn arákùnrin rẹ̀ ó sì sọkún kíkan àti àwọn ará Íjíbítì àti àwọn ará ilé Fáráò gbọ́ Jósẹ́fù sì wí fún àwọn arákùnrin rẹ̀ pé èmi ni Jósẹ́fù bàbá mi wà bí hmm. àwọn arákùnrin rẹ̀ kò sì lè dá lóhùn nítorí tí ẹ̀rù bà wọ́n níwájú rẹ̀. bẹ́ẹ̀ hmm. wọ́n ti tà á sí oko ẹrú wọ́n ti gbà díẹ̀ ṣùgbọ́n torí ó ní ìbẹ̀rù Ọlọ́run. òun ló tún bẹ̀ wọ́n o ẹsẹ̀ kẹrin ó ní Joseph sì wí fún àwọn arákùnrin rẹ̀ pé èmi bẹ̀ yín ọ̀dọ̀ ah. yes torí ìbẹ̀rù ti ìbẹ̀rù ti wà lára ẹni tán ti tà tán ti gbàgbé wípé kò ah. jẹ́yàn mọ́. níbi tó go ní agbára dé nìyẹn. ògo ní agbára ohun tí mo fẹ́ ra wa ọ̀dọ́ ni wípé ẹ jẹ́ ká ní ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ṣe pàtàkì ní ìrìn àjò èèyàn ayé yìí ẹni tí ò bá ní ìbẹ̀rù ọlọ́run ó kàn ó máa waste glory ẹ̀. a kò sọ ògo nù. máa sọ nù àìmọye àwọn èèyàn tó ń sọ ògo nù. Hmm, náà má jà sọ ògo nù. a ní sọ ògo nù ní orúkọ olúwa ògo jẹ́ nǹkan tó ní agbára téèyàn bá ní ògo wọn kì í ríyàn. ẹni tó bá lógo láyé rí téèyàn bá ní ògo wọn kì í ríyàn. kábíyèsí tó bá ti sọ ògo nù ayé ò lè rí mọ́ wọn ò ní lè rí mọ́ ṣùgbọ́n tí ògo bá ń bẹ ní ara ẹ̀ gbogbo èèyàn ló máa fẹ́ gbọ́ ohun ẹ̀ gbogbo èèyàn ló máa fẹ́ ṣe tiẹ̀ gbogbo ojú ló máa fẹ́ rí gbogbo ojú ló máa fẹ́ rí hmm. ògo jẹ́ nǹkan tó ní agbára tí Ọlọ́run tó ṣẹ̀dá ayé tó máa ń fún àwa ènìyàn láì gbowó láì gbà kankan. kò gbowó kó gbòbí kò gba nǹkan kan lọ́wọ́ mi kó tó dá mi sí. kò gba nǹkan kan ohun tí ọlọ́run wá nílò tí ó fẹ́ ká máa ṣe ká ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú ògo wa pẹ̀lú ògo wa pẹ̀lú ìbẹ̀rù pẹ̀lú ọgbọ́n ah ẹni tó bá lè ní nǹkan yìí ó ti yege hmm. torí tógo bá dé tá bá bí ọmọ oní kékeré tẹ́ bá wo ọmọ yẹn tó bá ń dàgbà ògo mama ògo mama bá dàgbà ìsọ̀rọ̀ sí ẹ̀ ìṣe sí ẹ̀ ó máa yàtọ̀ ṣùgbọ́n tó bá rí òbí tó bá lè tọ́ ọ dáadáa hmm. ẹ máa rí pé ó máa rí ògo yẹn lò tó bá kọ́ bí èèyàn ṣe ń bẹ̀rù Ọlọ́run bí èèyàn ṣe ń tẹríba fún àgbà tá bá wo inú proverb yẹn that's uh, ìwé ìwé ẹsẹ̀ ó ní tó bá bẹ̀rù ìbẹ̀rù Olúwa ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n ó tún wá sọ wípé ó ní téèyàn bá bẹ̀rù àwọn tó jù lọ ó ní ọjọ́ ẹ̀ máa pẹ́ lórí ilẹ̀ ayé hmm. ṣùgbọ́n ní òde sìn àwa ọ̀dọ́ kò sí bẹ̀rù èèyàn míì tó jẹ́ ọ̀dọ́ gan ó fẹ́ lè na bàbá ìmọ́lé kábíyèsí ọlọ́run èèyàn míì tó jẹ́ ọ̀dọ́ ó fẹ́ lè na ìyá ìmọ́lé hmm. kò sí bẹ̀rù. kò sí bẹ̀rù ọlọ́run nínú ògo ẹ ó tiẹ̀ ní ohun kan tẹ́ sọ lẹ́ẹ̀kan tí mo tiẹ̀ dì mú tọmọ bá tí mo bá padà wá àmọ́ àyànnàná lórí ẹ̀ dáadáa ẹ sọ wípé gbogbo èèyàn pátápátá ni ọlọ́run fún ní ògo hmm. ẹ ó ṣe wá nídìí kí wá nídìí ẹ̀ tó fi jẹ́ pé àwọn èèyàn kan wọ́n á sì lọ máa tọrọ ògo yìí ní ibi tí ò tọ́ àti ibi tí ò yẹ mo ń padà bọ̀ ẹ jẹ́ ká délé agbára lọ́hùn-ún ka wo ohun tó wà níbẹ̀ ká wá padà wá a ṣì wà nílé agodo pẹ̀lú Ọbákáyọ̀dé Massey àkórí ìtẹ̀ òní ni àyànmọ́ lògó ayọ̀ ń gbéni ló ń kí pé ẹ kú kalẹ̀.